فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله إن من شروط صحة الصلاة دخول الوقت فلا تصح الصلاة بدون دخول وقتها فبحديث ابن عباس رضي الله عنهما وحديث عبد الله يتبين أن وقت الظهر من زوال الشمس إلى أن يصير ظل كل شيء مثله ووقت العصر من بعد خروج وقت صلاة الظهر إلى أن يصير ظل كل شيء مثله ويجوز تأخيره إلى الاصفرار أي اصفرار الشمس بلا كرامة وإلى غروب الشمس مع الزوال ووقت المغرب بعد غروب الشمس إلى الشفق الأحمر ووقت العشاء من غروب الشفق الأحمر إلى منتصف الليل والبلاد التي يطول فيها النهار أو العكس فإنهم يصلون وفق الأوقات المحددة شرعا لعموم الجميع والبلاد التي لا تغيب عنها الشمس فإنهم يقدرون أوقات صلاتهم بأوقات أقرب بلاد إليهم لحديث المسيح الدجال والأولى المبادرة بالصلاة في أول وقتها لقول النبي صلى الله عليه وسلم لما سئل أي الأعمال أحب إلى الله عز وجل قال النبي صلى الله عليه وسلم الصلاة على أوقاتها متفق عليه ويستثنى من ذلك الظهر فإنه يؤخر عند اشتداد الحرارة لقول النبي صلى الله عليه وسلم إذا اشتدت الحرارة فأقلوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم متفق عليه كما يستثنى من ذلك عائشة لقول النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك ولأخرت العشاء إلى ثلث الليل أو شطر الليل رواه أحمد وغيره بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الايات الذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من ذنب الله فاستغفروه إنه هو الغفور والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن طرى عليه العرض من حيض أو نفاس أو إكمال وغير ذلك فإنه لا يقضي الصلاة ومن زاد عذره فإنه يقضي أو يؤدي الصلاة التي زالت عذره في وقتها أدو بفهم ورغبا ورغبتي وسواني مسلمي أنه سبا ينسفي في إسلام سليك ورغبكي قلني وقول نبي أكثر الكلف نبي محمد صلى الله عليه وسلم أتي أمراجل أتي أمراجل صحابة لي نتسوجه إنك تريد a ti ń bá lọ bí ọjọ́ mélòó kan sẹ́yìn nípa mẹ́jẹ̀mọ èyí tí ìran fi máa ń lálàáfíà fún ìgbọ́rọ̀ sí àkíyèsí ìsúwájú kí ó tó lè kí ọ̀run. ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ó náà ní yòókù lọ́wọ́ kí àsìkò ọ̀rọ̀ ó tó síwájú kí a tó kì í. nínú àwùjọ tá a wà lónìí pàtàkì jùlọ nílẹ̀ yorùbá yìí ìfẹ́ púpọ̀ púpọ̀ nípa ìpè àwọn èèyàn kírun síwájú kí àsìkò rẹ̀ tó tó tí a bá sì lọ pé àkíyèsí wọn sí wọn lè bá wọn sí kí kí wọn tó pé ọ̀rọ̀ gbàgbé jùlọ ìran asiri tọ́jà sí pé mọ́sálásí kọ̀ọ̀kan ló ti gbé àsìkò kalẹ̀ tí ó sì ní yẹ gbogbo ara sì mọ̀ yí pé ọjọ́ ayé nínú ọdún kan kìí tó lójú dá ìgbà mìíràn ooru yóò kùn ju ọ̀sán lọ ìgbà mìíràn ọ̀sán yóò kùn ju òru lọ bí ìgbà yìí ṣe yí bẹ́ẹ̀ náà lásìkò náà máa ń yí àsìkò tí ọ̀rọ̀ yọ àsìkò rẹ̀ máa ń yàtọ̀ síra wọn bí ṣe ń yàtọ̀ bẹ́ẹ̀ náà lásìkò ọ̀run ṣe ń yàtọ̀ káwọn ilé wípé àsìkò ìrọ̀lọ́ yọ àsìkò táwọn tí ò ní yí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó wà fún yorùbá ló ṣe pé èrò ti tó yí pé ákàkí lẹ́yìn ìgbà tí ó tóbi ṣùgbọ́n ní tí mistake wà ó ní irun àlásàrì lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí nílẹ̀ yorùbá irun àlásàrì àwọn yẹn ti gbà yí pé irun aago mẹ́rin kódà ẹtí ọ̀rọ̀ àsìkò òórùn yẹn yọ fẹ́ pé wọ́n ti fẹ́ kí irun aago mẹ́rin tó sì já sí pé nígbà míì irun àlásàrì ò ní tì tó kódà aago mẹ́rin ó lù bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn áfítà fọ̀rọ̀ òní àṣírí tó ẹ sọ fún mi ẹni tó ti kí tiẹ̀ lágbo mẹ́rin níbo ló fẹ́ pè ẹ̀dá irú àsìkò lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí aago mẹ́rin ọkọ̀ dé àṣẹjú síwájú kí àlàsà tó tó ẹ ti kí tiẹ̀ lágbo mẹ́rin níbo ló fẹ́ pè ẹ̀dá máa ṣe pẹ̀lú ìfẹ́. àfi kéèyàn ó ṣe níbàámu sí bí ọlọ́run bá ṣe ìlàkalẹ̀ kéèyàn bá ṣe wàhálà fún gbogbo ọjọ́ ayé rẹ̀ tó wá jẹ́ sí pé ọ̀wà níbàámu sí bí ọlọ́run ṣe gbé kalẹ̀ ìjọsìn náà ní ìjọsìn wọ́n gbà. lábàá lọ́wọ́ náà sọ́rọ́ tó lè sọ àwọn àwọn sọ pé iná sọ̀rọ̀ kẹ́hìntì alẹ́mọ̀bí ní kìtẹ́ wọn ìrànwọ́ tí ò ní pé kíákí àsìkò ti wà fún àsìkò ní àsìkò ní ọjà yìí torí pé ẹgbẹ́ bá tún kí lẹ́yìn ìgbà tí àsìkò rẹ̀ lọ tán tó máa mà tí èsì pé wáyà ó sùn àbí fún ìdí tí ó wà nípa ṣíṣẹ̀rí àkóso ti lẹ́sẹ̀ ẹ tó kí síwájú àsìkò kò sí ẹ̀mí ìjábọ̀ gbà rárá. tí a máa lọ wọ àlèf èyí tí màlẹ́kà jù pé tó ti kọ́ àdébí sọ́kọ̀ bọ́ọ̀rọ̀ àlùsẹ́là lásìkò tí ó máa tún ọ̀pọ̀ màlẹ́kà jù pé ìgbẹ́gbẹ́ alọ́sọ̀kalẹ̀ nínú sọ́nà dọ̀tà onídìí tí màá gbà sọ́dọ̀ wá. Malaika Jibril gangadọ́ sọ̀kalẹ̀ wà bá nínú wa Muhammad sọ́kọ̀ bá yọ sílẹ̀ tí sọ fún àwọn ẹgbẹ́ ìdè kírun lóhùn, ìdè kírun alásàrì, ìdè kírun magrẹ́bì, ó tún wá bá jọ́ méjì, ó tún sàlàyé ìgbà tí ọ̀rọ̀ kan parí fún. Sọ ìyẹn jẹ́ pé wọ́n ní pé ọ̀nà ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọ̀tá ó ní àkólé kan àsìkò yìí kì í kà sí pé àti bí kí n ti kírun ni. kì í sì pé kí n ti kí wọn bí ya sí pé kéèyàn ni àsìkò wà. irun àyílà irun àyílà níbàámu sí bí ọmọ ọba àti àlẹ́bí sọ́kọ̀ ọba àlọ́ sẹ́lám sí lákàlẹ̀ ọgbọ́dọ̀ yà sí pé láàárẹ̀ ṣe a bá kàkíyèsí dínkù yọ. Ẹjọ́ bá ṣàkíyèsí yára wípé ìkálẹ̀ ní àkókò náà yóò rí òtí rẹ̀ ní agbègbè West. Yẹ́n òní kejì ibi tí ti jáde epo ni òjì ọwà tí ó gùn. Tọ́lá tún lè ṣàkíyèsí ẹ̀ yóò rí òtí máa dínkù máa dínkù máa dínkù. Nígbà tó bá dínkù tí ò sí òtí kankan náà, ìyẹn ni wà ní kẹ́kẹ́ ní ìbámu òòrùn níbi àwọn mọ́kànlá ní ọmọ òwúrọ̀ àti òní ní gbogbo sókè ṣùgbọ́n tó bá ti di àsìkò ìgbà tó wà ní agbègbè sábà dandan yóò ní nígbè òkú sókè yányá kó tó lè rí òòrùn. ìgbà tí ọba sí òjìmá yẹ tí ò sí òjìmá ó ní òòrùn kan àtàrí ṣùgbọ́n ọwọ́ yàtọ̀ nínú kan sí mi lára mi ṣe dáhùn mi ṣe lọ tí wọ́n sọ fún yín pé clear fine èyí tí technology ti mú wá ní sí yọ sọ pé òǹgà ní sèkì wà lẹ́yìn tí ó sì máa fún òǹgà ní sèkì sèkì. tí òun bá yẹ àtàrí àbí tí òun tí ó bá wà ní agbègbè sẹ́mà tó wà ní kẹ́kẹ́ sẹ́mà ní àwọn àdúgbò tó bá wà ní orí equator ìyẹn ní ìlà tó dá àgbáyé sí méjì west àti east àwọn kọ́ńtì tó bá wà bẹ́ẹ̀ yẹ kò ní sọ̀rọ̀ sí kankan máa nígbà tí òòrùn bá wà ní ṣèdúṣèdú wọn sábà. ṣùgbọ́n àgbẹ̀ tó ṣe pé pọ̀ pọ̀ sí orí kúrẹ́tọ̀ òun tí ó sì tún wà kódà mo sì tún ṣe lónìí. tó ṣe pé lásìkò ìgbà tí ọba yẹ kí òòrùn mo ti kúrò ní west bọ́ sí east yóò sì tún wà ní west náà. so ohun tí yẹ gbogbo àwọn onímọ̀ yàrá máa wà àlàáfíà nínú. àsìkò tí yẹ ọgbọ́dọ̀ sàkíyèsí rẹ̀ nígbà tí àdáṣà lọ́tọ̀. nígbà tí ò jí tọ́ba ṣe déédéé tá a fi wá yẹ ní àsìkò aláṣàrì ṣùgbọ́n nílùú tọ́ba ṣe pé òjì sì tó sẹ́kùnlẹ̀ lásìkò àyílà wọ́n sì máa tó túbà sí pé òjì ò yẹ kọjá ẹ̀ ní jẹ́ déédéé ìkíyẹ lásìkò àdáṣà. àsìkò àdáṣà yóò wá máa lọ bẹ́ẹ̀ títí tí ìgbà pé wọ́n fi di méjì ìyẹn ní àsìkò nítorí sí pé ọlọ́lá jù ṣùgbọ́n tó bá di pé ọ̀rọ̀ pupa fẹ́sífẹ́sí náà ìyẹn sì ti rọ̀pọ̀ lásìkò rẹ̀ tó bá ti lè kọjá eléyàn ọgbọ́dọ̀ méjì bọ́lá ní kéde ó sùn lábẹ́jù ni ṣùgbọ́n kéèyàn wọ́n máa máa kó fi ran àlásà ilẹ̀ ní àsìkò tí sọ́nà sí pupa fẹ́sífẹ́sí tọ́já sí pé ẹ̀ka yẹn ni òun kò sì má rárá wọ́n wá lọ láàrin ìgbà tí wọ́n fi lè súnmá tí ó yẹ ìrọ̀ mọ̀láfíkì àti sọ́kọ́ pàwọ̀ lọ sọ́nà pé ìrọ̀ mọ̀láfíkì lọ́jọ́ sí pé ìrọ̀ pọ̀ àlásàrè la nígbà tó wá di pé wọ́n fi lè fẹ́ tó ìrọ̀ àáké ní kíákíá kí ọmọ bá jáde tó àti sọ́kọ́ pàwọ̀ lọ sọ́nà orí pé ìrọ̀ mọ̀láfíkì ṣùgbọ́n lọ́gbìn ìyẹ́ kíyàn mo sì lè yásí pé tó ti pé náà pàtàkì jùlọ nínú àwẹ̀ àsìkò mọ́tòbí ó ti tó tí ọ̀run ó ti wọ̀ torí pé ìgbà tó ń bá wà lásìkò mọ́tòbí àwọn ní òsì tó ní ìgbèrò rárá so que tún máa sọ kí ni òṣù yanyanya nígbà tí mọ́tòbí ti àbí tó o bá ti wọ̀ àsìkò mọ́tòbí tó títí tí ó fi di àṣẹ́fà kan ṣẹ́fà kò lè àmà ìyẹn ní pé nígbà o òun bá wọ̀ téèyàn bá wọ téèyàn wọ ibi tí ó ti wọ̀ ibi ó pupa fẹsifẹsi. nígbà tí pupa yẹn bá kò ní sẹ́mà ó là ń pè ní mọ̀gẹ́ni sẹ́fàkẹ́ ahmed àsìkò yẹn ní àsìkò oòrùn ìlọ wọlé láìpẹ́ wọlé yẹn ò lè ṣe ìjọ́tẹ̀. iṣẹ́ yẹn wà máa lọ bẹ́ẹ̀ títí di ìdajì òru kì í sí títí di àṣùbà títí di ìdajì òru. ó lè yá sí ìgbà ìdajì òru èèyàn wo wákàtí tí mọ́gbẹ́lì tó wọlé sígbà tí àlùfájà rẹ̀ ó là ní òrìtún. Tàbá sọ pé mọ́gbẹ́lì ó tó láago mẹ́fà lápẹ̀jùwé láago mẹ́fà ọ̀rẹ́. Ní àsopọ̀ sì tó láago mẹ́fà ọ̀rẹ́ pé twelve hours nínú òru nu. Lẹ́yìn bá dá sí méjì, á gbé aago méjìlá nínú ìdájì. Tí aago méjìlá bá ti lè lù báyìí, àsìkò iṣẹ́ àti oṣù náà. Ẹni tó bá ké lẹ́yìn ìgbà náà ọ lẹ́sẹ̀ àti tó bá ní ìtúpa ìjì ní àsìkò àwọn ọ̀kan yìí ti lọ ni tó sì dá sí pé alihamdulilayi níbi táwa wà àárín sí dáadáa pẹ̀lú òkè ọlọ́run àwọn àdúgbò wà tó ṣe pé gbàjúlọ irú àwọn north europe odidi bí almost twenty one hours olùwọ́n fi yọ tí ò ní wọ̀ ẹgbẹ́ yẹn tí wọ́n fi sùn ojú two hours lọ láwọn àsìkò míì tó yẹ kẹ́kẹ́ wá fẹ́ gá àwẹ̀ gan nínú tí àwọn àṣọ sẹ́kù tí ó jẹ́ òru ìlú àwọn ti fi mọ́gírì ìlú àwọn ti sínú ìlú àwọn ti jẹ sàárì ìlú àwọn tó ti ra sùn díẹ̀ ẹwọ irú ọlọ́dún ọba ti fún àwọn àpò sì kírun ìran wọn sì gbọdọ̀ wá níbàámu sí bí ìṣẹ̀lẹ̀ àti gbé kalẹ̀ sọ́jà sí pé bí ọ̀hún ọba ṣe ń tó bá a lè sọ́kọ̀ọ́ àìsàn náà sọ bẹ́ẹ̀ náà làwọn ò sì máa kí. àwọn tó ti gbé odidi oṣù mẹ́fà òun ò ní tí ẹ̀ wọ́n lọ́dọ̀ wọn rárá ìyẹn ni pé wọ́n lo ìlú tó súnmọ́ wọn jù àsìkò ìlú tó súnmọ́ wọn ó ní wọ́n fi máa gbà wẹ̀ lónà wọ́n sì fi máa jẹun. gẹ́gẹ́ tí mo sọ ààyè yìí australia ló súnmọ́ jù àti pé àsìkò tí australia ń kí wọn ìlà náà máa ọ̀dára ni wọ́n máa fi gbogbo ẹ̀ pé ìrún àyílá ti tó ní australia wọ́n kì í ìrún àlásà ti tó ní australia wọ́n kì bẹ́ẹ̀ láti lè fi tẹ̀kẹ́ tọ́nà ọba ṣe fáwà tó ṣe pé tó fi bí àsìkò orúkọ ọmọ tó ṣe rí tó nọ́mà lọ́dọ̀ wá mi pé pé ààwẹ̀ kódà tí ẹ bá sùn dáńgbà mí ìjọba jẹ yóò wọ ibi à ìsinú ti ó ti súnmà. àwọn míì sì wà tó ṣe pé ó ti wùlẹ̀ ó sùn tó yóò sì tún máa bá ara rẹ̀ nínú ọ̀sán ni tó sì máa gbà ọ bẹ́ẹ̀ tí ó máa gbà ọ bẹ́ẹ̀ tí ó sì máa kírun. ètò gíráàjì òní pé tásìkò ọ̀run bá ti tó ojú lọ́lá jù pé àsìkò ọ̀run tó bá yọ kásìkì lásìkò yìí so a gbọdọ̀ lọ́la lápèjúwe ìrún àyílà yóò tó ní twelve fifty something twelve fifty one tí ìrún àlásà yóò sì tó ní six after four sẹ́gbẹ́ àsìkò tó wà bẹ́ẹ̀ ọ̀pọ̀ gbà kéèyàn kí ra tí ọba ti di tó wáyé nínú fi lọ́la jù torí bí àlẹ́ bí wọn máa ń bẹ̀ sọ́kọ́ bá pé àwọn ilẹ̀ rẹ̀ dé iṣẹ́ wo ló lóore jù tọmọnìyàn tí ọmọ ọba nífẹ̀ẹ́ sí jùlọ àlẹ́ni sọ́kọ̀ bá àlùsàn sọ ilé kéèyàn kírun lásìkò tó tó gbà nínú fi lóore. ṣùgbọ́n ẹni tí ò kí láago kààbọ̀ tí ò kí láago méjì tí ò kí láago mẹ́ta tó bá sì kí láago mẹ́ta náà tó kí láago mẹ́ta àbọ̀ iye ọ̀sẹ̀ yìí kọ́lẹ́sẹ̀ ọ̀rẹ́ pé kò ní ní ládá tó ẹnu kí lásìkò rẹ̀ ṣùgbọ́n ẹni tó kí lẹ́yìn ìgbà tí àlàásàrì wọlé tó máa bá yàrá àta ilé ṣiṣẹ́ àní ọmọ lọ́fíìsì ọwá fi ìrọ̀ àìlá rẹ̀ lápèjúwe ni o tí àlàásàrì fi wá tó kódà adé nínú àwọn onímọ̀ sọ̀sọ̀ ibi kọ́mù lè kí máa torí bọ̀rọ̀ kò ní ìgbàlọ́ rẹ̀. ilé hmm. ẹjọ́ pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́sẹ̀ pé yóò kí ṣùgbọ́n yóò máa sọkún fún odidi ọjọ́ ayé rẹ̀ tí ó máa bá ń jẹ́ pé òun fi ìrọ̀lẹ́ lásìkò ìṣòro. àyéjọ́ ìran àyéjọ́ ọ̀la hmm. lè ti ọjà sí pé kò ní méjì ọyẹ̀yàn sùn àti fún ní tàbí èdè méjì. ṣùgbọ́n àyàfi wà níbi tí a sọ pé kéèyàn tètè ké yìí ló fi lọ́la jù àyàfi wà mí. àyàfi ìran méjì náà sì ni ìran àkọ́kọ́ nínú rẹ̀ ó ní ìran yìí náà. àbí sọ́kọ̀ọ́ bá wà lọ́sẹ̀ náà ó ní tó bá dìgbà tí òun mú gan sẹ́gbẹ́ àsìkò tó rọ̀ máa ń mú sí ọmọ yàtọ̀ síra wọn nínú ọdún nírú àsìkò eh, ẹ̀rùn abẹ́ ẹ̀rùn ẹ̀kọ́ rọ̀ máa ń mú bẹ̀ gan yàtọ̀ sí àsìkò òjò ìgbà tó rọ̀ máa ń mú gan dídí ẹ àlẹ́bí sọ́kọ̀ wọ ọ̀rọ̀ sọ́jà ó ní ápẹ́lú ìsọ̀rọ̀ ẹ̀ má tètè kí àgbà kódà lásìkò àlẹ́bí sọ́kọ̀ àlẹ́bí sọ́jà tí àgbẹ̀rún bá fẹ́ pè ọ lásìkò ayé àyọ̀sẹ̀ pé kó ní sòrò ẹlẹ́ẹ̀kejì ní lọ́wọ́ ìṣáì Yeah. bá sẹ́yìn wọn àlà sáré tó ti dá kò wá ní dá mọ́bìlì padà náà ìtumọ̀ ẹni pé mọ́bìlì ti síwájú kíni ó ti síwájú àìlá. àwọn ojú padà bí wà tó tẹ̀lé fi kí n ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ní tó sì rọrùn ìrún tẹ́yìn bá ti bá yóò ké ìrún tó jẹ́ pẹ̀lú àwíjàre ní ohun tí èsì pé ọba náà tó yọ padà kí lẹ́yìn ìrún yẹn kí ọlọ́run àti ọ̀sán ní ọ̀kan wọn aláwọ̀ máa ti sọ ìsìlámù mùsùlùmí wọ́n àti ẹlẹ́ṣẹ̀ fún ọmọ ṣòfin ọ̀dẹ́bí àwọn àdáyàtọ̀ àdáyàtì láàbùmá ilẹ̀ àtàwọn سنقول كثيرة ولا تفكرون إلا أنس فاغفر لنا مغفرة من عندك ورحمنا إلا أنت الغفور الرحيم هو إلى صلاتكم